lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run a tọrọ àlékún ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tafsir níbi tí a bá dé ní ìjókòó ètò ṣáájú ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ lónìí a wà ní suratul insan ẹgbà ọ̀rọ̀ ibi tí ọlọ́run ti ń sọ̀rọ̀ nípa àwọn ọmọnìyàn àwọn nǹkan tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ayé bí àti àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ alkiyama gbogbo ẹ̀ náà ni ọlọ́run ọba ló papọ̀ nínú súra yìí ibi tí a bá tafsir dé òun náà ni ibi tí ọlọ́run ọba ọba dẹ́dà ti ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀san tí ọlọ́run yóò san fún ẹni tó bá jẹ́ ẹni rè láyé abẹ́ ọlọ́run kó má ṣe ẹ̀ka ẹni kọ̀ọ̀kan wa kún ẹni rè. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار يشربون من كأس كان مزعجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا رزقا قريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نظرة وسرورا نعم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا عبر القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe pé odò ẹni tó bá ṣe ti ẹnìkan ni yóò kẹ́ tó bá rí jọgbìn ní alùkìyàmà abẹ́lọ́run kó ka ẹnìkọ̀ọ̀kan wa kúnnú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ní innal abrar yashrabuna min ka'sin kana mizajuha kafura. فرارا يشربون من كأس كان مزاجها كافورا وبني إن الأبرار dájúdájú àwọn tí wọ́n jẹ́ ní ire tí wọ́n mọ́ lẹ́mìí látara pẹ́mì wọ́n mọ́ iṣẹ́ ọwọ́ wọn wá dá barot nufusuhu ẹ̀mí wọn mọ́ náà fi ń jẹ́ al-abrar iṣẹ́ ọwọ́ wọn mọ́ iṣẹ́ ọwọ́ wọn dá ọlọ́láwọn tó bá lo ayé pẹ̀lú ròyìn tí wọ́n tún wá tán lérí ẹ̀ yẹ̀ṣọ́rọ̀bọ́ كان مزاجها كافورا. طبعا دي دوغ من دار القيامه yashrabun wọ́n ó máa mu omi tá a máa fún wọn mu nínú àlìjánná nígbà tọ́lọ́run ti sọ omi tí ó máa fún àwọn kèfèrí ọlọ́run láwọn kèfèrí a máa fún wọn mu omi gbóná omi tó ṣe wípé òǹgbẹ tó ń gbẹ wọ́n ni ó lè jẹ́ kí wọ́n tẹ́ ẹnu sí gbígbóná yẹn kọjá ní téèyàn sọ pé èèyàn fẹ́ mu ṣùgbọ́n òǹgbẹ tó ń gbẹ wọ́n ti pọ̀ gbogbo tí bá ti ń jẹ́ omi tí wọ́n bá rí wọ́n fẹ́ mu ṣùgbọ́n tí wọ́n bá mu omi yẹn kò lè ṣe wọ́n láǹfààní gbogbo ìfún wọn lómi yóò já dànù bí wọn ò bá sì mu omi gbóná gbogbo àwọn onúwọ̀jẹ̀ ètútú tó ń jáde látara ọmọ náà ọlọ́run ní ẹ papọ̀ ẹ máa fún wọn mu. mímọ ẹn sọdí ìyẹ̀dẹ̀ ètútù ni láàpè lómi fún wọn ọlọ́mọ ṣe wá lọ́mọ náà bí a bá sì fún wọn ní ẹmu a máa fún wọn èyí tí wọ́n máa jẹ́ mingislin zakum ìran ewé kan ni ìran oúnjẹ kan ni nínú iná tó ìpẹ́ ni tó bá ti jẹ́ bí ẹ̀gún ló ṣe rí kò ní ṣe é gbé mì bọ́ bá sì fagídí lọ mì yóò kọ́ ìfun yóò kọ́ ẹ̀dọ̀fóró yóò kọ́ ẹ̀dọ̀ gbogbo àwọn nǹkan ẹ lọ́n ti pa léṣe ilẹ̀ fún gbogbo ẹni tó bá fojú di tọ́lọ́run láyé tó wá kú lérí ẹ̀ lóbi jẹ́ pé ẹni tí ò ṣe tọ́lọ́run tó wá kú tẹ wá ní ilé lọ́lọ́ tàràrà ìyá ni torí pé láyé ń bí bẹ́ẹ̀yàn bá ṣe ń tó kù díẹ̀ káàtó èèyàn lè tọrọ àforíjì ṣùgbọ́n ẹni tó bá ti lọ kò sáforíjì mọ́ ọlọ́run níta bá ṣe tàwọn kèfèrí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìnàlẹ̀ àbẹ̀rọ̀ọ̀rù ìnàlẹ̀ àbẹ̀rọ̀ọ̀rù ṣùgbọ́n àwọn tó bá tẹ̀lé tọ́lọ́hún táyé ni wọ́n gọ̀ tí wọ́n sọ pé àwọn gọ̀ nítorí tọ́lọ́hún táyé sọ pé wọn ò lajú tí wọ́n láwọn ò lajú nítorí pé àwọn fẹ́ ṣe tọ́lọ́hún táyé ni wọn ò rí ta tí wọ́n ló ta wọn lọ́rùn bẹ́ẹ̀ tó bá ṣe pé ká ṣe tọ́lọ́hún ọba ní jẹ́ kéèyàn má rí ta láyé kó tẹ̀ wá lọ́rùn al-abrar àwọn tí wọ́n juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ tí wọ́n mọ́ lọ́kàn ìta wọn àti inú wọn ó dọ́gba nítorí tọ́lọ́hún ọlọ́nírú àwọn ènìyàn báyìí nínú àlìjẹ́nà tá a bá ń fáwọn kèfèrí lómi gbóná mu yẹ̀ṣọ́rọ́bù náà mi kà sí ká náà mi ṣáájú wa kà fún un in táwọn ó mọ mu nínú àlìjánná min ka'sin nínú èdè lárúbáwá tí lárúbáwá lọ pé ka's kọ́ọ̀pù ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ọ̀pù tó bá lọ́tí nínú náà ń pè ní ka's tó ní nǹkan múmu nínú kọ́ọ̀bù ó lè má sí nǹkan kan nú ẹ̀ ṣùgbọ́n tó bá sọ pé alikasu ìtumọ̀ ẹ̀ ni wípé alikub alimamlu bilmashrub ima khamr aw bẹẹri ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà alimamlo bil khamri níjẹ́ alikaas ọlọ́run ọba ni yashrabu na min ka'sin kana mizaajuha kaafu. إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا. ọlọ́run láwọn tó jẹ́ nire a máa fún wọn mu nínú àlìjánà mínká sí a máa fún wọn ní ife èyí tó kún fún ọtí àmúṣẹ̀mí ọtí téèyàn mu tí kì í pààyàn anábìlẹ̀ tó bá mutí láyé kò ní mú lálìkìyàmọ̀ lóbi jẹ́ pọ́gọ́ ọ̀rọ̀ ọmọnìyàn wọ́n ó fi tí ò da wọ́n ó fi ba tó da jẹ́ àwọn ọmọbìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ tọkùnrin kan ò fọwọ́ kàn wọ́n rí láyé bẹ̀lẹ̀ta sí pé yóò ṣe wọn lásọwọ́ ó ń bẹ nínú àlìjẹ́nà fẹ́ni tí ò bá ṣe zìnà láyé fẹ́ni tí ò bá ṣe zìnà tó tún wá kú lérí zìnà tí ò tọrọ àforíjì tó fi fàyè lẹ̀ gbogbo tó lè máa fẹ́ mọ̀jẹ̀ ṣe tọ́ lọ láyé ọlọ́run ti kó èyí tó dáa jù bẹ́ẹ̀ lọ sínú àlìjẹ́nà náà kí iṣẹ́ àlìjẹ́nà lè mọ wá ṣe títayé bá ti fẹ́ fà wá ká máa ronú pé ẹja ṣe sùúrù ẹni tó lóore jù yẹn lọ ó ń bẹ nínú àlìjẹ́nà fún wa ẹni tó bá wá gbọ́ eléyìí ó yẹ kó fọtílẹ̀ láyé ń bí ọlọ́run ní gbogbo ẹni tó bá jẹ́ ní ire yóò máa bẹ fún wọn wọn ó máa mu yẹ̀ṣọ̀rọ̀bù nàmí ǹka sí ǹka nàmí ṣáájú ha wọ́n ó máa mu ife èyí tó kún fún ọtí àmùsẹ̀mí tí kìí ṣe ọtí àmùdá oríru òun láà fún wọn mu nínú àlìjánná kì í wá ṣe wípé ọtí lásán nìkan káàna mísáájò ha káfúrà á tún lú ọtí ọ̀hún papọ̀ ìntàfi mísẹ̀ papọ̀ káfúrò káfúrò yẹn mọ́rò pé káfúrà kàfóòrù bí atalẹ̀ ló ṣe rí bí jíńjà ló ṣe rí ṣògbó tún yàtọ̀ sí jíńjà tí wọ́n bá fi síbi nǹkan ẹ̀rọ wípé wọ́n fi áìsì sí ni nǹkan yóò tutù kò ní kan yóò tún wá jẹ́ ó máa ta sẹ́rísẹ́rí lẹ́nu ọlọ́run ọba ń ròyìn rẹ̀ fún wa kàfúrù tínú tàlìjẹ́nà òun látún fi po ọtí tá a bá fún yín lẹ́ẹ̀mọ̀ rí pé téèyàn bá jáde síta bó bá sì jẹ́ nàìjíríà ń bí náà ni ṣùgbọ́n èyàn ó dé bí àbújá bí àwọn sheraton hotel àbáwọn ṣùgbọ́n tí èyàn bá jáde síta tí wọ́n bá gbé nǹkan kan mú mu fún ọ wọ́n tún wá fi bí èso yẹn wọ́n fi há bí kọ́ọ̀pù yẹn lórí tí ó ti rí yẹn rí bóyá orange juice ni wọ́n gbé fún yàn wọ́n tún wá lè fi bí eh, lemon òrombó kan tó wá fi há kọ́ọ̀pù yẹn lẹ́gbẹ̀ẹ́ bó bá ti mú yóò tún mọ yóò mọ sun sí kíní yẹn yóò tún mọ mísì ẹ̀ tẹ́sítì yóò tún mọ yàtọ̀ lẹ́nu àṣà ń kọ́pì àlìjẹ́nà ni fẹ́ẹ̀kì ni gbogbo yìí tá ń lò láyé oríjìnà rẹ̀ gangan ó ń bẹ nínú àlìjẹ́nà ọlọ́run ti wá mọ̀ wá ó ti mọ tẹ́mi wá máa ń fẹ́ ló fi wá sọ wípé àwọn tá a ṣèyẹn fún ẹ wo bó ṣe ròyìn àwọn kèfèrí ẹ̀mí ò fẹ́ sá fún gbogbo nǹkan yẹn omi gbóná òtútù kò sẹ́ni tí ó fẹ́ hùwà kèfèrí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn òye hùwà kèfèrí tòun ti bọ́lá wọn bá ṣe lé wa nínú ọ̀rọ̀ níbi ìwà kèfèrí àti nípa tóun ó ṣe fẹ́ tó bá kọjọ lọ ọlọ́run wá ń ròyìn tóun ó ṣe fẹ́ tó bá ṣe tiẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn torí ẹ̀ ṣe tọ́lọ́ ọlọ́run gbogbo ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run tó bá jẹ́ ní يشربون من كأس كان مزاجها عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يشرب بها عباد الله يفجرونها تفجيرا ife ọtí tá a láàmà fún àwọn ọmọ àlìjẹ́nà tí wọ́n bá jẹ́ ní ire yìí kì í kàn án ṣe wípé ìgò lákàn fi máa bù ú síbẹ̀ ẹ̀ pé tó bá gbọ́ tí síwájú ìgò kan náà ni tó bá ti mú tán ọtán ṣùgbọ́n lọ́n ní ife ọtí tá a gbé fún níbi tá a ti lọ bu àìnán odidi odò ni odò ni kì í ṣe pé ìgò kan àìnán ìṣẹ̀lẹ̀ ẹ̀rú kan ni ọtí yẹn tó ń bẹ nínú àlìjánná yóò fa jèrò yẹsùrọ́bù. yẹsùrọ́bù bí ìbàdúrà. gbogbo àwọn tó jẹ́rùsìn ọlọ́run ọba olùfọkànsìn lọ́hùn tòótọ́ nígbà tí wọ́n ń bẹ láyé wọ́n ò máa níbẹ̀. yóò fa jèrò náà tẹ̀fùjì rọ̀. yóò fa jèrò náà tẹ̀fùjì rọ̀ wà odò ọ̀hún kọ́ fa kí nǹkan fàjà infijar kí nǹkan ó máa tú pòópòópò bí ó ṣe máa tú sínú ilé wọn nìyẹn kò nídìí kan ṣe máa dààmú bí wọ́n bá dúró lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n bá sùn tí wọ́n bá ti ṣí lẹ́gbẹ̀ẹ́ báyìí yóò máa jáde ńbẹ̀ bí wọ́n bá nà yóò ṣe déédé ibi tí wọ́n wà bí wọ́n bá rìn lọ bí wọ́n mọ̀ rí ń bẹ̀ yóò fa jírò ọ̀nà ha tẹ̀fọ̀jì á fà á sí gbogbo nu ibi tí wọ́n wà yóò tún wá máa tú pùpù ni tó gbégbà mí bẹ mí a bá fẹ́ sí omi lẹ́nu ẹ̀rọ ó lè máa jò tóóró tó ṣùgbọ́n èyí tọ́lọ́ wọn bá ń sọ yóò fa jírò ọ̀nà ha tẹ̀fọ̀jì yóò máa jáde ní pùpù tí ó máa jáde ń bẹ́ ọlọ́run kó sí wá lọ́mọ àlùjánnà ọlọ́run ní tọrọ wọn fi já síbẹ̀ a pè wọ́n lẹ́ni re kí làwọn nǹkan tí wọ́n ń ṣe nígbà tí wọ́n ń bẹ láyé tọ́lọ́wọ́n ọba fi pè wọ́n lẹ́ni re yóò fún nàbí nàdẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n bá jẹ́ tán bá bọ́lọ́wọ́n ọba jẹ́ ànádìrù ó náà ní nǹkan tí kì sọ̀ràn yẹn léni lérí àwa sọ di ọ̀ràn yẹn lé wa lé ara wa lérí torí pé a fi jẹ́jẹ́ níwájú ọlọ́run anadero onáníkéyìn ó sọ pé ntí mò ń fẹ́ ìtọ́lọ́run bá ṣe fún mi màá yẹn nẹ́fìlà méjì nẹ́fìlà méjì yẹn kì í sọ̀ràn yẹn ṣùgbọ́n látara pé o ti jẹ́jẹ́ o ti dọ̀ràn yẹn lé ọ lórí lóbi jẹ́ kí gbẹ̀yìn bá fẹ́ jẹ́jẹ́ máa ronú dáadáa kó o tó jẹ́jẹ́ ẹni tó ní bíyàwó òun bá bí bèjì òun pa màálù méjì ìgbà tí ìyàwó rẹ̀ ó bímọ ó bá bí méjì owó adìẹ gan kò sí lọ́wọ́ ẹ̀ ọwọ́ ni ọgbọ́n wo la fẹ́ dá sí kò sọ́gbọ́n ọ̀ràn èèyàn ni ó pa màálù méjì tó o bá fẹ́ jẹ́jẹ́ ọjọ́ ronú dáadáa kọ́ ọ̀yà àṣọ pé bọ́lọ̀n bá ṣe nǹkan báyìí máa yẹn náfìlà méjì mọ́tò specify mọ́sálásí torí pé dọ́tọ̀ bá fẹ́ yàn wọ́n lè ti mọ́sálásí òǹjọ́ náà lọ́ni àwọn èèyàn kan bá mọ́sálásí jẹ́ àfikẹ́nà kan gbọ́ àdàkùn mo ti jẹ́ ìjẹ́ kílọ̀ kan tí wà pẹ̀lú ẹ̀jẹ̀ sásọ pé màsá yẹn náà ibikíbi ẹ̀jẹ̀ tó bá jẹ́ jẹ́ kó jẹ́ ní tí ó rọrùn fún ọ láti ṣe torí pé jíjẹ́ ìjẹ́ tó jẹ́ yẹn èèyàn ò sọ pé kọ́ wá jẹ́ kọ́ lọ́hùn ó wá gbọ́ ọlọ́run lórí là ṣùgbọ́n àwọn tó jẹ́ ẹni rẹ̀ wọ̀nyí tí wọ́n bá jẹ́jẹ́ pé tọ́lọ́run bá ṣe nǹkan fáwọn àwọn ó ṣe báyìí wọn a máa mú ẹ̀jẹ̀ yẹn wọn a mú ṣe wọn a sì ka rẹ̀ yóò fóun nàbí nàdẹ̀. yóò fóun nàbí nàdẹ̀. àfààní ayé ọ̀tú adàlìjàzà ọlọ́run ọba fún wọn ní ẹ̀san yìí lè anahum torí pé àwọn wọ̀nyí kánú yóò fóun nàbí nàdẹ̀ wọn a máa mú ẹ̀jẹ̀ wọn wọn a mú ṣe kí ni ń kí ni ń jẹ́ wọ́n ní wa huwa ma awjabahu al-insan ala ala nafsihi lillah ó náà ní nǹkan tí ọmọnìyàn bá sọ̀dọ̀ ọ̀ràn yẹn lérè lórí ọlọ́run ò pé lọ́ràn yẹn lé lórí ṣùgbọ́n ló sọ́dọ̀ ọ̀ràn yẹn lérè lórí mi ń sọ láti bóyá irun kan náfìlà kan ló ló ṣe fọ́lọ́ tọ́lọ́run bá ṣe nǹkan báyìí fún ọ àwòsàn àbáwẹ̀ kan ló ló gbà tọ́lọ́run bá lè ṣe nǹkan báyìí fún mi màá gbá àwẹ̀ báyìí àwò hajj àwò dábọ́hìn àbí bọ́lọ̀ ń bá ṣe nǹkan báyìí fún mi màá sì pa ẹran kan láti fi dúpẹ́ àwò gẹ̀rí ìmọ̀ àbí nǹkan míì mimman lam yakun alayhi wajiban bi shar'i ní tó ṣe pé nínú ẹ̀sìn kì í ṣe pọ́nrán yẹn ló jẹ́ ṣùgbọ́n látara pé ìwọ ló ti jẹ́jẹ́ nǹkan yẹn ó sì ti dọ̀ràn yẹn lé ọ lórí bọ́ ọ bá kú gbèsè ni wọ́n gbọ́dọ̀ ṣe é ọlọ́run ní àwọn ẹni re tọ́lọ́wọ́n bá ròyìn wọn yìí ní tọ́lọ́wọ́n bá palẹ́sẹ̀ ilẹ̀ fún wọn yóò máa jẹ́ tiwọn torí pípa tí wọ́n ń bẹ láyé yóò fóònà bí nàdẹ̀rì. yóò fóònà bí nàdẹ̀rì. ìlérí tí wọ́n bá jẹ́ wọn tí wọ́n jẹ́ pẹ̀lú ọlọ́run wọ́n máa ń múṣẹ wọn síkà rẹ̀. wàyà kọ́ fún náírà máa ń ká náà ṣàrùn mọ́tàbí. ويخافون يوما كان شره مستطيرا wọn a sì máa bẹ̀rù nígbà tí wọ́n ń bẹ láyé wọn a máa bẹ̀rù ọjọ́ kan ọjọ́ wo lọ́jọ́ náà kánà ṣàrùhò mustaqira ọjọ́ tó ṣe wípé aburú náà kí nǹkan ó fọ́nká aburú ọjọ́ náà ṣàrò mọ̀sẹ̀pìrọ̀ kí níjọ́ náà ó náà níjọ́ gbọ́dọ̀ alkiyama àwọn nǹkan tí èyàn òròpó lè ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ níjọ́ náà sánmù ń fàya òṣùpá ọwọ́ ọ̀kùn oòrùn agbàgbé tí ń jẹ́ oòrùn ọmọnìyàn ó máa làágùn ọmọnìyàn ó sì máa àágùn ó sì di odò ṣe àti bí èèyàn ṣe ń làágùn yóò pọ̀ débi pé yóò di odò tí ó sì mú èèyàn dé ojúgun tí ó mú èèyàn dọ́rùn gbogbo téèyàn rò kó lè ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ níjọ́ náà ọmọ nìyàn ó sun ẹkún débi pé omi ojú yóò sì di àgbàrá níbi tọrọ ọjọ́ gbẹdàlẹ kìámà tí ó lágbára dé gbogbo àwọn tó bá ti wá gbọ́ròyìn ọjọ́ gbẹdàlẹ kìámà yìí nígbà tí wọ́n ń bẹ láyé àwọn ẹni rẹ̀ ẹ̀rù abà wọn àwa máa sọ́ra ṣe wọn àbẹ̀wò àlùkìyàmà. yuhuna bin nadhir. tó bá fẹ́ wùwà kan ẹ̀rọ ọlọ́run àbà wọn wọn àbẹ̀wò àlùkìyàmà tó bá fẹ́ sọ̀rọ̀ kan tó bá takùtọ̀ ọlọ́run wọn àdákẹ́ nítorí pé wọ́n bẹ̀rù àlùkìyàmà ẹ̀rù ọlọ́run ọba bà wọ́n lórí gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n bá fẹ́ gbé tí ò bá bá tọ́ lọ mu ìdí nìyẹn tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí àpọ́nlé tọ́lọ́run ṣe fún wọn níjọ́ náà ọlọ́run ọba ni yóò fọ nàbí nàdẹ̀rì wọn a máa mú ẹ̀jẹ̀ wọn a máa mú ẹ̀jẹ̀ wọn ẹ̀jẹ̀ tí wọ́n bá ṣe wọn síka rẹ̀ nígbà tí wọ́n ń bẹ láyé wa yakhafuna yawman kana sharruhu mustaqira. wọ́n sì ń bẹ̀rù aburú ọjọ́ kan ọjọ́ wo níjọ́ náà ọjọ́ tó ti pé aburú ọjọ́ náà mustaqiran aburú jáléjáko ni tẹ́nìkan ò lè sọ wípé ọkàn wọn balẹ̀ níjọ́ náà àfẹnitọ́lọ́ bá ní ẹyá máa lọ ní àlìjánnà lọ́kàn rẹ̀ ó tó balẹ̀ wọn àbẹ̀rù ọjọ́ náà. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وحسيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا ìyẹn nìkan kọ́ ni wọ́n ń ṣe nígbà tí wọ́n ń bẹ láyé tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí àpọ́nlé tọ́lọ́wọ́n bá ṣe fún wọn nínú àlìjẹ́nnà nínú tí wọ́n tún máa ń ṣe ni wípé wáyé tó ń mọ̀ ọ̀nà tọ́ àwọn àmọ́ fún àwọn ènìyàn ló ń jẹjẹ́ wọn a máa fi oúnjẹ sàánú bí wọ́n bá jẹ bí wọ́n bá yó wọn a rántí ẹni tí ò jẹ nǹkan kan tí wọ́n bá jẹ tí wọ́n bá yó wọn a rántí ẹni tébi ń pa tí wọ́n bá jẹ tí wọ́n bá yó wọn a rántí ẹni tí ò rọ́wọ́ fi họ rí. wàyó tẹ inú náà tọ́ àmà aláàfin bẹ́ẹ̀ ṣì náà wáyé tẹ́ ẹ wákàsíra. nínú àwọn àṣẹ tí máa jẹ́ kéèyàn ó nípín nínú àpọ́nlé inú àlìjánná ọ̀kan ní kéèyàn ó mọ fáwọn èèyàn ló ń jẹ lẹ́fìrẹ́ káwọn àfáà wa tó ṣáájú àwọn olùbẹ̀rù ọlọ́run tí wọ́n bá dáná oúnjẹ wọn ò ní dáná tí wọ́n nìkan wọn afẹ́ni tí ò ní ṣùgbọ́n láwùjọ wa tèmi kóúnjẹ lòmíì ó ṣòfò ó tẹ́ lọ́rùn ju kó fi ṣàánú ọmọlàkejì ìgbésí ayé bámúbámú láyó àfẹ́mọ̀ bọ́lẹ́bí ń pẹ̀lú mi èyí kìí ṣe wa mùsùlùmí kìí ṣe wa ẹni tó fẹ́ wọ àlìjẹ́nà torí pé nínú àwọn tí ó gbẹ́lómi ìwọ̀nà ọ̀kan ni ká máa dun aláìní lóúnjẹ bẹ́lómi bá sì fẹ́ tún ṣènáwó tó fẹ́ dáná oúnjẹ mẹ̀kúnnù ò ní lè débẹ̀ bọ́ bá dẹnu géètì wọ́n ní ìwé tán fún ọ̀dà páàsì dà pé akọ̀sáàrí pé wọ́n ń ṣènáwó lóúnjẹ àwọn náà ta ló pè ọ́ àwọn tí wọ́n wọlé àwọn tẹ́bi ò pa ni wọ́n wọlé tán bá tún jẹ oúnjẹ yẹn wọ́n kàn fọwọ́ ta lórí wọ́n tún lọ dà yókù nù ṣùgbọ́n àwọn tó fẹ́ jẹun ò ní lè dé bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní tó jẹ́ káwọn èèyàn wọn yóò lẹ́tọ̀ọ́ sáànù ọlọ́run nínú àlìjẹ́nà ó náà ní pé wáyé tẹ ìmúna tán àmà wọ́n fáwọn èèyàn ló ń jẹ ẹlòmíà kan bù ségada yóò invite àwọn èèyàn wá jẹun lọ́dọ̀ òun iṣẹ́ àlìjánná ni gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ bá fún nígbà ẹja máa ṣe bẹ́ẹ̀ ọfẹ́ ṣàkíkọ̀ kó tún dánú oúnjẹ gbogbo èèyàn máa fẹ́ wá jẹun àlètò àmù nìyẹn èèyàn lè má ṣe nǹkan kan pa àwọn èèyàn ẹ wá jẹun lọ́dọ̀ mi gbogbo àwọn nǹkan yẹn iṣẹ́ àlìjánná ni iṣẹ́ àwọn ọmọ àlìjánná ni ọlọ́láwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wáyé tí imúna tọ́ àmà aláhùbìhì àwọn àfúnímọ̀ tẹ̀fsíìrì wọ́n tú aláhùbì wọ́n tú sọ́nà méjì wọ́n a máa fáwọn èèyàn ló ń jẹ́ aláhùbì lérí ipá wọn náà nífẹ̀ẹ́ só ń jẹ yẹn lásìkò yẹn kò ì tó wọ́n jẹ bí ò ti tó wọ́n jẹ tó yẹn náà wọ́n sì tún fẹ́ lómi bẹ́ẹ̀ ó ń bẹ inú àwọn onímọ̀ tẹ̀sí wọ́n tu bẹ́ẹ̀ aláhùbì aláhùbì tọ̀hán tó ń ti wípé oúnjẹ yẹn gan ò tí ì tó wọn tó ń ti wípé àti síjú níbi oúnjẹ yẹn lágbára wọn a sì díjú wọn a ní ṣe báwa ti jẹ díẹ̀ ẹdíkẹlò mi ò náà tún jẹ ń bẹ ìyẹn náà ń pè ní al anabiwa muhammad sallallahu alaihi wa sallam níjọka anabiwa níjọkọ àlejò kan bá wá dé wá bá nàbì sallallahu alaihi wa sallam anabi wá dojúkọ àwọn sàn anabi wá ránṣẹ́ sílé. kí wọ́n béèrè lọ́wọ́ àwọn ìyàwó ńlé pé sóúnjẹ ń bẹ ńlé ká tó gbàlejò wọ́n dọ́dọ̀ ìyàwó àkọ́kọ́ ó ní kò sí nǹkan kan nulẹ̀ ilẹ̀ náà omi nìkan lọ́wọ́ ànulẹ̀ ẹlọ́dọ̀ ìyàwó kejì ó náà kò sí nǹkan kan nulẹ̀ wà fún mi ẹlọ́dọ̀ kẹta kò o ẹ̀kọ́ tá a ṣe àpọ̀ yẹ kọ́ yà yẹn lẹ́nu ànábì ò ló ń jẹ ńlé odidi ànábì ọlọ odidi ànábì ọlọ omi nìkan ló wà nílé ànábì sì ń bẹ níta yìí ṣe wá sí kò sóúnjẹ nulẹ̀ ànábì ọ̀kanra torí èyí ọ̀kanra máwọn tí ń ṣe wáàsí fún ẹni wáàsí wáàsí ẹ fún mi ní five million ẹ bẹ́ẹ̀ ṣe orí ibú ni kí wáàsí wáàsí fún yín kò ní iye tó yẹ kẹsẹ́ ẹ̀dì sínú àkáǹtì mi kí n tó mọ̀ bọ̀ yàtọ̀ sí yẹn ìwọ wá nìyí ẹnu wípé ọjẹ tàárọ̀ òòrí tọ̀sán àtàlẹ́ jẹ ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òdì sọ́lọ́hún yọlọ́hún tiẹ̀ là ń ṣe kí ló dé olùdí ànábì ọlọ́hún ẹni tó ṣe pé bí ọba wà ní náà ẹnìkan ò ní wọ́bẹ̀ ó ní òṣóúnjẹ kò sóúnjẹ ńlẹ̀ lọ wà mọ́sáàsì àárín mọ́sáàsì kí ni kí wọ́n ṣe mọ́sáàsì àjẹta mo ti jẹun kẹ́yìn ọmọ ò jẹun bó o bá kú ó tún jẹ ìyá lọ́dọ̀ ọlọ́ kò só ń jẹ anabi sallallahu alaihi wasallam anabi wa ni tọ ẹ̀yin sàábé ta lẹni tí ó gbàlejò tí ó bá mi gbàlejò mi sàábé ká bá dìde pítọ̀ ṣàlà ó tẹ̀lé mi lọlé ìgbà tó ní ó délé ìyàwó àríwá ah, ta lẹ mú lẹ́yìn ni kò só ń jẹ ilé náà òun náà máa kí kò só ń jẹ ilé rẹ̀ tí ó fi máa nìgbé nígbà tán délé ìyàwó nítọ̀ oúnjẹ tí ń bẹ nílẹ̀ báyìí oúnjẹ àwọn ọmọ ló wà nílẹ̀ ọkọ wa ní tó wà ń bẹ̀ ni wípé nítorí ọmọ sí sá máa tu àwọn ọmọ kí wọ́n ó sùn máa tù wọ́n kí wọ́n lè sùn wọ́n sá ń bọ́ ọmọ ṣeré wọ́n sá ń bá ṣe bí ẹ̀mọ́ pé ẹni tí ó tí ò tẹ̀ ń tù kó sùn orun yóò ní tètè wá ọsà tu àwọn ọmọ títí àwọn ọmọ sùn nígbà táwọn ọmọ sùn ọkọ wa ní kó lọ gbóúnjẹ yẹn wa ó gbé wa oúnjẹ òun tí wọ́n bá ní kí wọ́n jọ máa jẹ òyò àlejò nìkan gan ọkọ wa ní gbé wa àtàlejò àtàwa jẹ àjọ máa jẹ ṣùgbọ́n àwọn ò ní jẹ ń bẹ̀ àtùpà yẹn ẹ rárá ẹ sí wálẹ̀ ẹjọ́ wálẹ̀ kéèyàn mọ̀ rí rẹ̀ yàn ọkọ àtìyàwó à ń ṣe bí ẹni pé wọ́n náwó sínú abọ́ wọn ò jẹ nǹkan kan o ká lè jò ó lè jẹun yó. ويؤثرون على ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون wàyùsírùnà aláǹfùsìhì ebi ń pa wọn wọn a sì tún ní kẹlòmí ò wá jẹ oúnjẹ wọn ebi sì ń pa wọn náà wàlẹ̀ ọ̀kánà bí mùkànsọ́ọ̀sọ́ mo gbẹ́ngbẹ́ wọn wọn a tún wọ̀ mọ̀ ẹ̀yà wọn ìwọ wá mú mi ṣèbẹ́yìn náà tí mu ìwọ mu náà àwọ̀ ọ̀dàbí àwọn tó ṣáájú ṣùgbọ́n lẹ́ni nígbà tó bá mu tán èyí tó tún yẹ kọ́ mọ̀ ẹ̀yà rẹ̀ ó mu yóò tún gbélẹ̀ ìṣesí tàwa nìyẹn kì í ṣèṣe sí ẹni tó fẹ́ wọ àlìjẹ́nà ọlọ́run kó ṣe wà lọ́mọ àlìjẹ́nà bí sàábé yìí bó ṣe ṣe nìyẹn àlejò yìí wá sùn ìgbà tó wá dijọ́ kejì kó tó dọ́dọ̀ ànábì lọ́lọ́run ti sọ fún ànábì tẹ́niyẹn ṣe sallallahu alayhi Ànábì wa ni arákùnrin ìwà àtìyàwó rẹ̀ ọlọ́run ti fún mi nírò pẹ̀lú tẹ́yìn méjèèjì ṣe pẹ̀lú àlejò yín lánàá. ọlọ́run ọba ọba tó rí gbogbo tá à ń ṣe ni àwọn wọ̀nyí oúnjẹ yẹn ò tó ṣùgbọ́n aláhùbí torí tòun ti pé wọ́n ní bùkátà sóúnjẹ wọ́n tún fáwọn èèyàn ọ̀nà kan nìyẹn táwọn àfọnímọ̀ tafsir tí wọ́n fi tú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wáyé tún ìmúna tán àmà aláhùbí wọ́n a máa fáwọn èèyàn lóúnjẹ aláhùbí láì ní tìtorí ìfẹ́ tọlọ́hun wọn ò torí nǹkan kan fún gbogbo ẹni tán bá fún lóúnjẹ ẹwà àwọn ẹlòmíín lé ní bó bá lóun dáná wó lẹ bẹ́ẹ̀ bá wàá jẹun tán tẹ fẹ́ máa lọ ẹwà sẹmu mélòó lẹ jẹ mo mo try mo jẹ mẹ́jọ ẹran mélòó lẹ jẹ mo gbìyànjú ọ̀dà bẹ́ẹ̀ pé yín kan yọ mí lẹ́nu ṣùgbọ́n mo gbìyànjú ekiri márùn-ún èrò rẹ̀ wá fún mi two hundred naira tí mo ní náà ni ẹ̀ ń ta ni ṣèbẹ́ ẹ̀ ta ẹ̀ bẹ́ẹ̀ kàn ọ̀dà ah, kò níye tá a ná ká tó gbogbo yẹn bá ṣe bíi tí yẹn bó o láṣẹ rówó san fún ah, ah. ní màálù. ẹni pọ̀ nìyí bẹ́ẹ̀ lómi bá dànù owó lẹ̀ torí owó tó fẹ́ pa wọ́n tún wá má sọ bó o bá ti má sọ o ní gbáke tó o bá ti má sọ o ti ní bísẹ̀ mo tiẹ̀ o ṣe tó bí o ṣe mọ́ torí pé níbi tó o bá ti ra àǹkárá kò sí sẹ̀mó torí pé níbi àǹkárá yẹn ni owó sẹ̀mó yóò ti jáde wàyọ̀tẹ̀mọ́nà tọ́ àmà aláhùnbẹ̀ nẹ̀sìkínà wáyàtẹ̀mọ́ wá àṣẹ. kódà tó fi dórí ẹni tí ń sàkíkọ̀ ẹ̀yin mú ìbẹ̀rẹ̀ kájọ́ kóso tẹ́ bàbá bá mi dáná ó kan ò ní rẹ́rẹ́sì jẹ. ṣé dandan ká bọ́ ṣé ọ̀fẹ́ ń lò wọ́n lórí pé wọ́n jẹun ni ṣé bí wọ́n lọ ní káwọn èèyàn wá jẹun ó àrẹ́jì bí wọ́n ṣe ẹni tó bá fẹ́ ràn lọ́rùn lọ́wọ́ kò sì kí sọ̀rọ̀ yàn ẹ wọ́n á ń bọ̀ nírọ̀lẹ́ ṣé bí wọ́n lọ ní káwọn èèyàn wá jẹun rọ̀lẹ́ ẹ má jẹ́ ká bà àníyàn wa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìtààm kì í ṣe ìtààm kórókàlùkù lọ tún àníyàn rẹ̀ ṣe bọ́ bá wá ń sọ fẹ́ nìkan pé ṣé kò ti ká ẹ lè jọjọ mọ́ jàjà ìfẹ́ ṣùgbọ́n kó wá sọ di dandan wípé ẹni tí ó ti wá dáná tó bá dé nírọ̀lẹ́ ẹ mọ̀ fún lóúnjẹ àkíkọ́ ọ̀ ń ta náà nìyẹn torí pé sáfíìsì kan ni wọ́n rẹ́ńdà kan tó lẹ́tọ̀ọ́ sí take away àwọn ìsìnfúnni lóúnjẹ tọ́lọ́ ń kà kún ona ni wa yut'imuna at'ama ala hubbihi a ma fáwọn ènìyàn wọ́n ma fáwọn èèyàn ló ń jẹ ala hubbihi látara ìfẹ́ torí tọlọ́hun wọ́n a máa fún wọn lóúnjẹ àwọn wo ni máa jẹ nínú oúnjẹ wọn sharrul èyí tó burú níbi àpèjẹ ó náà ni alwalimatu lati tud'a iléyà al-agniya yúdá iléyà al àwọn àpèjẹ tó ṣe páwọn ọlọ́rọ̀ la pè síbẹ̀ àwọn tẹ́bi òpa la pè síbẹ̀ àwọn tí wọ́n kàn fọwọ́ ta oúnjẹ lórí la pè síbẹ̀ bí mẹ̀kúnnù bá dé gbígbé tí wọ́n bá gbé lẹ́nu géètì báyìí kó tó balẹ̀ lẹ́yìn bí òpó wáyà bíi mẹ́rin bọ́bá tí ń láǹdì bẹ̀yìn àwọn tí ó tún gbé títí wá ń bí yùn kí ló ń wá ń bẹ̀ ọlọ́run ọba wa ní ìfúnni ló ń jẹ èyí tí èèyàn lè fi rí àlìjẹ́nà lọ́dọ̀ ọlọ́run mẹ́sẹ̀kẹ́ àwọn aláìní wọn á jẹ níbẹ̀ wàyàtí máa ọmọ òrukàn ọmọ tí ò ní bàbá tí ò lẹ́ni tí ń gbọ́ bùkátà lérí ẹ̀ bóun náà bá kọsẹ̀ débẹ̀ àfọ́ra lórí ọyá jókòó wọn náà wá jẹ ń bẹ̀ ọmọ òrukàn lẹ́yìn ó ní bó ṣe ń ṣe é sí i. iṣẹ́ àlìjánná ni wàyàtí ìmọ̀ wàásírọ́ àtàwọn tó wà nígbèkùn àwọn àfáà ń sọ wípé ẹni tí ń bẹ lẹ́wọ̀n ẹlẹ́wọ̀n ò lè sọ wípé ráìsì tààrọ̀ yọ ẹ̀dá kan bá fẹ́ wá sí o níbo kì sì ṣe gbogbo ẹni tó ń bẹ lẹ́wọ̀n náà ni ọ̀daràn ọlọ́run má arákùbá èèyàn abùsẹ̀ gàdà èèyàn ṣe ráìsì àtẹ̀wà ẹsẹ̀ rán sí ẹdín ẹyin sí lọ gbé fáwọn ẹlẹ́wọ̀n wà á sí ran àwọn tí ń bẹ nígbèkùn èèyàn agbóúnjẹ fún wọn lásìkò táwa wà yìí àwọn àṣírí òun làwọn rẹfújí tí wọ́n ń bẹ ní bóyá ogun nílùú kan wọ́n wá lọ kámpu àwọn èèyàn kan síbi kan bó o bá lówó ìwọ náà contribute bó sàpò ráìsì kan gbé fún wọn kán lọ síbẹ̀ fáwọn rẹfújí rẹfújí Afghanistan ó ń bẹ́ẹ̀ dínsìn ti Syria ó ń bẹ́ẹ̀ dínsìn Tọ̀jíríà ó ń bẹ́ẹ̀ in tó wá burú jù ní ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn they were muslims a mùsùlùmí nápọ̀jù CNN gbé jáde lẹ́nujọ́ mẹ́ta yìí wípé orílẹ̀-èdè tí refugee wọ́n pọ̀ níta they are about seven million on Syria tán dáwọn ọmọ bẹ̀ tí wọ́n ń bẹ níta àwọn míì ń bẹ wọ́n ń ṣe rẹfújí wọ́n kó wọn lọ Sweden ìmíì wọ́n kó wọn lọ bòmíì wọ́n wà á ta tẹ́ǹtì ibẹ̀ nìyá àtọmọ ìyá mi ò rọ́mọ mọ́ bóyá rẹfújí ti Tanzania lọ́mọ wà tí ìyá àti bàbá ń bẹ ní Malaysia tábà bí lágbájá ń kó à ah, bí o ti gbógun lọ oúnjẹ wo náà fẹ́ jẹ tó fẹ́ wọnú níbẹ̀ yẹn ibẹ̀ ni wọ́n á máa gbé àwọn oúnjẹ tán bá wá fún wọn náà ni wọ́n máa jẹ àwọn ń bẹ nígbèkùn tá a bá bù ṣe gàdà tá a bá rúrú ẹni bẹ́ẹ̀ ká lọ gbó oúnjẹ fún wọn yẹtí máa ń wá àṣírán. èyí lóore ju bàbá rẹ tó kú tẹ wá ń sòkú yà ẹ wá pa ọgọ́rùn màálù àwọn yẹn wá ní ah in fact wọ́n ba owó nu jẹ́ńbẹ̀ yẹn lánàá màálù waste miras waste oúnjẹ ṣòfò ìyẹn ò lè qualify èèyàn láti rí àwọn ẹ̀san wọ̀nyí èèyàn máa ń plan ni bó o bá fẹ́ ṣe nǹkan kan èyí tó fi rẹ́san gbà lọ́dọ̀ ọlọ́run ó ronú lérí ẹ̀ èyí tẹ wá lẹ ṣe tẹ pa títì rẹ àwọn èèyàn ó tún máa olórí ibú lò làwọn tí wá èèyàn ẹnìkan ló sìkì táwọn rọ́ọ̀ṣì lọ́sibítù àwọn olórí ibú wo náà ẹ tún máa gbègbè. oúnjẹ tá a fọ àwọn èèyàn ká kakuléètì èyí tá a fi rí ládá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní wáyé tẹ múná tọ́ àmà aláhùn bíi mẹsìkínà wáyà tí ì máa. طعم على حبه مسكينا ويتيما ọ̀yà àfilẹ̀ tí ọba lọ wá bátìrì sí náà ọlọ́run ọba ní látara àdí eléyìí ni wọ́n fi lẹ́tọ̀ sáwọn ládá wọ̀nyí ni wọ́n fi lẹ́tọ̀ sáwọn ẹ̀san wọ̀nyí gbogbo tí wọ́n wá ń ṣe yìí pátá wọ́n wà máa sọ pé iná máa nu tẹ̀rímùkùn lẹ́wàjì hìlà gbogbo tá à ń ná làwọn àfáà mi fi sọ pé síyá kọ̀rí náà àyà tó tẹ̀lé yẹn ó dé ká fẹ́ gbára lé ìtumọ̀ kejì aláhùbí wọ́n ń ṣe nítorí tọ́lọ́n torí kọ̀rí náà tó tẹ̀lé ni wípé iná máa lisanul hal bí ìgbà wá ń sọ lẹ́nu wọn tí wọ́n bá ti ń ṣe ìṣesí wọn yóò máa sọ̀rọ̀ wípé iná máa nu tó ìmọ̀ kan bẹ́yìn bá wá dé tó bá wá ń rá bàbá níwájú wọn pé ẹ mà ṣeun ẹ̀yin lè já jẹun lánàá ọmọ wa ẹ̀yin lè jó jẹun wọn ni iná máa nu tó ìmọ̀ kan léwájú ńlá. ntí ó máa jáde lẹ́nu wọn ni pé ah, àwa mọ̀ fún yín lóúnjẹ ní tìtorí tọ́lọ́mọ ni. Ah, ojú rẹ ọlọ́run làwa náà máa ń wá tá a fi ṣe bẹ́ẹ̀ lánà rẹ dọ̀mẹ́ kò jẹ̀sà àwọn ọ̀la. ẹni tí wọ́n máa sọ ni wípé kódà àfẹ́kẹ́ ṣe nǹkan kan rọ́pò fún wa a ṣe nítorí péjọ tẹbi bá ń pa wa náà kẹ́ ẹ lè fún wa lóúnjẹ jẹ̀sà nìyẹn mọ̀kọ́ mọ̀káfà a ṣe nítorí kẹ́ ẹ lè ṣe nǹkan míì jìrọ̀ wàlá ṣòkòrò kódà àrètí thank you lọ́dọ̀ yín àrètí kẹwà dúpẹ́ lọ́wọ́ wa torí tọ́lọ́run la fi ṣe ẹni tí ó gbé gàárì fún tó fi rọa ló fi tẹ̀bà lálẹ́ àná nígbà wá dé mọ́sálásí lásùn báà lónìí àfàlẹ́ ní bó ni gàárì àná sọ dá lẹ́bàá òun náà ò ní fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ah, ká tún lè mọ ìmí ìtàbà gbé fún yín lójú àmọ́ sọ bẹ́ẹ̀ ah, bẹ́ẹ̀ ni àná nígbà tí mo rí pé ibi ti fẹ́ fún wọn lójú mo lọ gbé gàrí fún mo ṣe máa ń ṣe fún wọn gbà mí gbà rí búrẹ́dì máa gbé fún wọn gbà mí wọ́n ṣe wà yẹn tẹ́ bá fún wọn ní mílìkì kan báyìí òde oṣù kan wọ́n lè mọ́ mu tán màá ra mílìkì mẹ́ta fún wọn. gbogbo ohun tó ń sọ yẹn o ti bà ẹ̀san yẹn jẹ́ àwọn ìfúnni ló ń jẹ tó lè dé kéèyàn orí ẹ̀san tàlìjẹ́nà tọ́lọ́hún sọ ọlọ́run ní òun náà làwí táwọn èèyàn ó máa sọ wípé iná máa nọ tẹ ìmọ̀kọ lè wájú ńlá. iná máa nọ tẹ ìmọ̀kọ lè wájú ńlá. wọ́n máa sọ wípé gbogbo ń ta ṣe fún yín wọ̀nyí àwa ń ṣe é pẹ̀lú àníyàn pa fi ń wójú rẹ ọlọ́run ni lánàá rí domi ń kún jẹ́sà àwọn wàlà ṣùkúrò. àwọn ò látọ̀dọ̀ yín pé kẹ́ wá ṣe nǹkan kan láti jìrọ̀ ń ta ṣe fún yín ànídìí ẹ̀ wàlà ṣùkúrò àsìfẹ́kẹ́ dúpẹ́ fún wa eléyìí kò túmọ̀ sí pé tẹ́nìkan bá ṣe dáadáa fún yàn kéèyàn má dúpẹ́ kì í ṣe man lam yashkuru nasa la yashkuru Allah ẹni tí ò bá lè le fún yàn kò lè dúpẹ́ fọlọ́run ba bẹ́ẹ̀ bá ṣe nǹkan anábìnrin tẹ́nìkan bá ṣe dáadáa fún ọ fàkàfi ìwọ náà ṣe dáadáa sí bọ́ọ̀ bá ní nǹkan tó lè ṣe sọ pé jazakallahu khair ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n tó o bá fẹ́ ṣe dáadáa fún yàn má jẹ́ kó jẹ́ pé yẹn là níyàn rẹ kó lè dúpẹ́ má jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ tó bá dúpẹ́ ó kàn dún bí o bá sì dúpẹ́ kò lè nítumọ̀ kankan nínú ẹ̀mí torí pàníyàn tó fi ṣe torí tọ́lọ́ ni wọ́n wà máa sọ pé in tó jáwà ó máa ṣe dáadáa tá à ń ṣe fún yín inna nakhafu min rabbina yawman abusan qamtari. inna nakhafu min rabbina yawman abusan dájúdájú àwa tó jẹ́ ká máa ṣe ń tá ń ṣe nakhafu min rabbina ẹ̀rù ló ń bà wá àyà wa ń já àmọ́ tá a lọ pàdé níwájú ọlọ́run ló jẹ́ amójútó sẹ́ẹ̀rẹ́ nakhafu min rabbina à ń páyà ọlọ́run ọba wa látara pé à ń bẹ̀rù yawman abusan qamtarira à ń bẹ̀rù ọjọ́ kan tó ṣe pé àbúsán níjọ́ tí gbogbo ojú ojú ó fàro tí ojú tí ẹ̀mọ̀ kí tẹ̀yìn bá ti rí yàn tí dẹ̀kún bá ń bẹ èèyàn mọ̀ látojú bíbànújẹ́ bá ń bẹ àtojú lẹ́yìn ó ti mọ̀ wọ́n sọ pé à ń páyà yáwó mọ̀ ní àbó sáńkọ̀m tọ̀rí rọ́ ọjọ́ tí ojú ó le kokoko tí ojú ò ní ṣe é wò bó bá wojú ẹlòmíì ó tètè ya gbójú kò tó bá tún wo tẹlomi ó gbójú kò ojú tí ẹgùn ò wò níjọ́ tí yóò rí bẹ́ẹ̀ àbúsà ń kọ́ mú tọrí rọ naam inna nakhafu min rabbina yawman àbúsà kọ́mùtọ̀rí rọ níjọ́ tó ṣe wípé gbogbo òkè ojú ń bì gbogbo ẹ̀ ó hun jọ yóò hun jọ fún bànújẹ́ fún tójú rí tí ń bà yẹn nu jẹ́ ojú kọ̀mtọ̀rí ó náà ni àáfàá wa wọ́n ní in tó ń jẹ́ kọ̀mtọ̀rí ayé tàǹkábídù fíìl uyún gbogbo ojú kúrẹ̀tẹ̀ wàlhàwájib gbogbo wájú orí báyìí gbogbo awọ tó bo ojú gbogbo wájú orí ń bì gbogbo ẹ̀ téèyàn bá ti rí gbogbo ẹ̀ ó hun jọ wakila alqamtarir aṣaduma yakunu minal ayami wa atuwal ofilbala ó náà ni ọjọ́ burúkú èṣù gbomi mọ́ bí yorùbá ṣe máa ń wọ́n wà máa bẹ̀rù ẹrù ọjọ́ náà ló bà wá ló já máa fún yín ló ń jẹ à nídìí ọpẹ́ lọ́wọ́ yín kọ́lọ́hún là wá níjọ́ náà ló já máa ṣèyí tà ń ṣe torí pọ́pẹ́ yín kò dá nǹkan kan níbi wàhálà ọjọ́ náà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá dúpẹ́ fún wa tọ́lọ́run bá sá ti là wá níbi ìyà ọjọ́ náà ó ti tẹ́ wa lọ́rùn ló já máa fún yín lóúnjẹ àbèrè ọpẹ ẹlòmíì rẹ ẹnu ẹ bọkúbọkú ọ̀dọ̀ mi ló ti jẹun lánàá kò ní ìdí òsọ yẹn ntò bá ti fẹ́ ṣe ṣé nítorí tọ́lọ́run inna nakhafu min rabbina yawman abusan. inna نخاف من ربنا يوما عبوسا قمطريرا وقاهم الله شر ذلك اليوم ولقاهم نظرة وسرورا وقاهم الله شر ذلك اليوم ولقاهم نظرة وسرورا ọlọ́run ní látara pé ayé ẹ̀mí wọn wò ẹ̀mí wọn mọ́ iṣẹ́ ọwọ́ wọn wá da ẹni táníyàn rẹ̀ bá ti da iṣẹ́ ọwọ́ rẹ̀ ó da kò ní fàníyàn méjì ṣiṣẹ́ ntí bá ń ṣe bẹ́mi rẹ̀ ṣe rí náà ló ṣe ń ṣe ọlọ́run ní látara pé a rí ẹ̀mí wọn pé ó mọ́ wọ́n wá kọ́ ohun mọ́ ń lọ àwọn ọlọ́run á wàá là wọ́n aṣọ wọn aburú ọjọ́ tí ń bà wọ́n lẹ́rù yìí aburu ọjọ́ náà ó tó bẹ̀rù torí pé ọjọ́ náà yawmun azim ọjọ́ tó lágbára ni ọlọ́run gan pé bẹ́ẹ̀ ọlọ́run fọwọ́ kọ ohun lọ àwọn ọlọ́run sọ wọn ṣàrọ́dà lẹ́kàlẹ́ gbogbo aburu ọjọ́ náà á là ń bẹ̀ ìkankan ò ní tọ́sí wọn látara pé wọ́n fà níyàn dáadáa bọ́ lọ́run lò nígbà tí wọ́n ń تلقوه نظرة وسرورا ìdàkejì nìyẹn ẹ̀rí pa àsọpọ̀ àwọn ènìyàn kan ojú wọn yóò burú ṣùgbọ́n táwọn yìí wàlàkọ́ ń ọlọ́run ọba yóò pàdé wọn yóò ṣe nàdúrọ̀tàn wàsúrò. ìpàdé tó ṣe pé téèyàn bá pàdé wọn tó bá rójú wọn báyìí nàdúrọ̀tàn ojú wọn á tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ wàsúrò ràn inú wọn ó máa dùn ni bínú èèyàn bá dùn ojúlé yìí ó ti mọ ọlọ́ni bọ̀rọ̀ wọn ò ṣe rí níjọ́ náà nìyẹn ẹ̀rín ó máa pẹ̀kẹ́ wọn inú wọn ó máa dùn nítorí pípa tí wọ́n ń bẹ láyé wọ́n sá fún aburú ọjọ́ náà nínú ìwà wọn nínú ìrìn ẹsẹ̀ wọn nínú àníyàn wọn wa waqahumullahu sharra dhalikal yawm wa laqahum nadratan wa jazahum bima sabaru jannatan wa harira. wa jazahum bima sabaru jannatan wa harira. wa jazahum bima sabaru jannatan wa kò sí mọ́dì níbi sọ́bàrú yẹn wa jazahum bima sabaru jannatan wa harira. wa jazahum bima sabaru jannatan wa harira. ọlọ́run ọba ní tó dé kọ́rọ̀ wọn ó rí bẹ́ẹ̀ kò sàdédé rí bẹ́ẹ̀ bá a ṣe sọ tiwọn yìí ìdàkejì ní tàwọn míì ìyà ní tàwọn míì ọlọ́run ò sì ṣàbòsí fẹ́ nìkan ọlọ́run níwájà sàhún òun san wọ́n lẹ́san lénìí bí máa sọ bàrú látara pé wọ́n sì faradà nígbà tí wọ́n bẹ̀ láyé àti ṣètò ọlọ́run kò rọrùn gbogbo yìí tá ń sọ yẹn fún yàn lóúnjẹ ọmọ òrukàn kò yí sí i ọ̀fẹ́ ṣe dáadáa sọ́mọ òrukàn ọmọ òrukàn ó sì máa tàpá sí ọ ọ wàá ṣe sùúrù pé tọ́lọ́n ló fẹ́ ṣe lára ẹ̀ ẹni tó ń fún ló ń jẹ yóò sì lọ́ọ́ máa bà ọ́ jẹ́ lẹ́yìn ẹni tó ṣe pé lọ́dọ̀ rẹ ní ti ń jẹ ní ti ń mu yóò sì máa rìnrìn kó ṣubú lóbi jẹ́ kí gbogbo àwọn iṣẹ́ àlìjànnà yẹn kò rọrùn àfi kéèyàn ó tún àníyàn rẹ̀ ṣe pé torí tọ́lọ́n lèmi kó fi ń ṣe àti wá lè ṣe bẹ́ẹ̀ ó bùkátà ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti ìfaradà àti ìtẹ̀mọ́ra ọlọ́run ọba fi ní wájà sa ohun bímọ sọ́kàrù jánẹ̀ta ohun wájà sa ohun bímọ sọ́bàrù ohun látara sùúrù tí wọ́n ṣe láyé látara àfaradà látara àìmọ́wò ìṣesí àwọn tí wọ́n ń bá da nǹkan pọ̀ torí pé bẹ́ẹ̀ yẹn ò bá sọ́ra bẹ́ẹ̀ yẹn bá ń bá ẹni bú gbé èèyàn náà ò dẹni burúkú.

àìdá yóò padà wá di wá tiẹ̀ náà àbí kéèyàn máa ṣe sùúrù ọlọ́run ọba fi ní wájà sáhùn bímá sọ́bàrò jannatan wa harir a wà á san wọ́n lẹ́san ẹ̀san tá a fún wọn yẹn bímá sọ́bàrò látara pé wọ́n ṣe sùúrù wọ́n ṣe faradà nígbà tí wọ́n ń bẹ láyé la san wọ́n lẹ́san jannatan wa harir òun la san wọ́n lẹ́san àlìjánná wàhàríran àtàsọ aláàrí ọ̀kan nínú àwọn aṣọ àlìjẹ́nà nìyẹn aṣọ silk aṣọ aláàrí ọlọ́run bá láàfin san wọ́n lẹ́san nínú àlìjẹ́nà abẹ́lọ́hún ó sọ ẹnìkọ̀ọ̀kan wá ló mọ àlìjẹ́nà ó ṣàánú wa kó fún wa níṣẹ́ àlìjẹ́nà ṣe ó tò wá papọ̀ mẹ́ni rí ọlá títóbi ọlọ́run àmọ́ ní hàtà bẹ̀rẹ̀ sólè. فقد نجا من نيراني ومن كفى وكفاني ومن كلا وكلاني صلى البديع المنان على نبي الأمان شمس البرايا مليح ونوره غير عوامي ومن إليه مآبي ومن عليه تكلاني له لمدى في المزايا وصيت سيت طناني بشرى لنا بابن راجي وتتائب صدوني يا رب سدد خطاه يا رب عمر سكوني وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك